محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث العشرين والستمائة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم عن الوصال <coughs> فقال رجل من المسلمين فإنك تواصل يا رسول الله فقال وأيكم مثلي إني أبيت يطعمني ربي ويسقيني فلما أبوا أن ينتهوا عن الوصال واصل بهم يوما ثم يوما ثم رأوا الهلال فقال لو تأخر الهلال لزدتكم كالمنكل لهم حين, حين أبوا أن ينتهوا متفق عليه وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من لم يدع قول الزور والعمل به والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري وأبو داود واللفظ له وأن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وآله وسلم يقبل وهو صائم ويباشر وهو صائم ولكنه كان أملككم لإربه متفق عليه واللفظ لمسلم وزاد في رواية في رمضان حديث وعيد وجاء حديث àwọn náà dá lórí as-siyam hadith alákọ̀ọ́kọ́ lónìí ọjọ́ hadith abu huraira radiyallahu ta'ala anhu ọlọ́wọ́n bá tó ga kó yọnu sí i ó ní naha rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam anil wisal anabi wa ike àti bá ọkọ̀ fún wa láti máa gbàgbà yípo nínú siyam ramadan kò bá àmẹjẹ ramadan anabi kọ fún wa láti máa gba àgbà yípo. faqala rajulun minal muslimin arákùnrin kan nínú àwọn mùsùlùmí wa dáhùn ó ní fa innaka tuwasilu ya rasulallah ètèrè táwọn òfin gbọ́dọ̀ gbàgbà yípo nígbà tí wọn ránṣẹ́ Ọlọ́run gbàgbà yípo bí ìgbà tí ń sọ yìí pé ṣébí wọn náà lọ́lọ́run rán ká máa wà àwòkọ́ṣe rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam èyí ti rí tí wọ́n máa gbàgbà ipò tọ́wọ́ ní káwọ́ máa gbà faqal anabi sallallahu alayhi wa sallam ni wa ayyukum mithli ta ni nínú yín ló dàbí mi ta lẹni náà nínú yín tó dàbí mi inni abitu èmi á máa sùn yut'imuni rabbi wa yasqini lẹ́ni tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá mi ń fún mi ló ń jẹjẹ ó sì ń fún mi ní nǹkan mu. falamma abaw ṣùgbọ́n nígbà táwọn èèyàn kọ̀ láti dẹ́kun à yípo wasala bihim yawma anabi pẹ̀lú wọn gbàgbà yípo lọ́jọ́ kan pé gbogbo yín o ẹ dìjọ gbàgbà yípo pẹ̀lú mi lónìí thumma yawma lẹ́yìn náà ó tún ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ mi thumma ra'aw al-hilal lẹ́yìn rẹ̀ ni wọ́n wá rọ́ṣù faqala law ta'akhkhara hilal anabi sallallahu alaihi wasallam tó bá ṣe pé oṣù ọba yọ ni lazetukum ìmbà túnbà yín gbàgbà ipò sí kalimuna kele lahum ó dàbí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ fi bá wọn wí tí fi ń dísèrè àfún wọn hìnà abawo ànìyàntọ́hó nígbà tí wọ́n kọ̀ láti láti nígbà tí wọ́n kọ̀ láti dẹ́kun à ń gbàgbà ipò ó wá nínú àwọn hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ wọn ànábì sallallahu alaihi wasallam ń ṣàlàyé fún wa wípé idha aqbala al-laylu min hahuna wa adbara an-naharu min hahuna wa gharabati ash-shamsu faqad aftara as-sa'im tí òru bá wọlé wá báyìí tí ọ̀sán sì pẹ̀yìn dà báyìí tóòrùn ẹni tí ń ṣe siyam àkókò àti sínú rẹ̀ tuntun àṣírí nínú àdéhìí bánabi sallallahu alaihi wasallam ṣe tọ́ka sí irú oore ńlá tí ń bẹ nínú ká máa tètè sínú pàápàá jùlọ lẹ́yìn ìgbà tó bá ti dá wa lójú àti sínú ti tó tá a ti ṣe kí ni ti kí wọ́n lọ fẹ́ bí àgbà ipò nígbà tí wọ́n sọ pé oore ń bẹ nínú ká tètè sínú nígbà tá a bá ti màmá dájú kóòrùn ti wọ̀ tí wọ́n sì sọ fún wa pé tóòrùn bá ti wọ̀ tilẹ̀ sùn o tọ̀sán pẹ́yìn dá o àsìkò àti sínú ẹni tí ń sọ sùyàmù ti ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá náà sọ pé thumma atimmu siyama ila al-layl ẹ máa bá sùyàmù yín wọ òru a sì mọ̀ yín pé wọ òru tọ́lọ̀ ń sọ yẹn òun náà ní táàdì fi ń túmọ̀ pé tó ru tó bá ti ru látàrí pé òòrùn wọ̀ àsìkò àti sínú ẹni tí ń ṣe sùyàmù ti tó àsìkò àti sínú ẹni tí ń ṣe sùyàmù ti tó kí wọ́n á nìtúmọ̀ àgbáyípo nígbà tí sẹ̀ríyà tó sì wá lójú kòkòrò ká máa tètè sínú nígbà tí sẹ̀ríyà tí ó gbà fún wa wípé ká jẹ́ni tí yóò máa lọ ìsinú wa lára sábàbí ni wípé ríran tó lọ́ọ́ rán anabi sallallahu alaihi wa ọ̀ràn ni ẹni àwòkọ́ṣe ni ìjẹ́ni àwòkọ́ṣe rẹ̀ ó sì tayọ kó dìgbà tó bá tó sọ̀rọ̀ àmọ́ wà òkọ́sí rẹ̀ nínú dídákẹ́jẹ́ rẹ̀ àmọ́ wà òkọ́sí rẹ̀ nínú sísọ̀rọ̀ rẹ̀ àmọ́ wà òkọ́sí rẹ̀ nínú sísísẹ́ rẹ̀ wà òkọ́sí rẹ̀ nínú àìsísẹ́ rẹ̀ gbogbo ntí máa ń ṣe àti etí òsè láàmú wà òkọ́sí rẹ̀ níbẹ̀ báwo ti pa wá ká bá wa ká bá wọ̀ gbà tí ti wọ̀ tọ́ga ẹni táwọn òkọ́sí ẹni tó ṣe pé látẹnu enu náà láti mà nípa nipa tó wọ́n wá ní sínú táwọn mà sínú sí ẹnu tí ń náà rùn jẹ tó bá yẹ pé ayé ànábì là bá wà ti sọ fún wa lọrọ pé tó rùn bá ti wọ ẹ sínú ṣùgbọ́n níṣe ohun èé sínú tó rùn bá ti wọ ẹ dákun tẹ́yìn bá ń sínú bó lẹ́sìn máa fèèlì tẹ́yìn máa ara yín pé tó bí ẹni ń ba nítorí pé tó mú kánàbì gangan alára ọmọ sínú ọgbà kìsì fèdínù tó fi jẹ́ pé àwọn sàhábà nígbà tí wọ́n gbọ́ pàànàbì sallallahu alaihi wasallam ni ẹ má gbàgbà ipò tí wọ́n sì rí pàànàbì ń gbàgbà ipò ọkàn wọn ọ̀gbà nítorí tí mò ń lè gbà ọ yẹ kó mú àwa náà lè ṣe kínni ọ kó mú wa lè gbà ẹni tí ó mú amá lè gbà pẹ̀lú rẹ̀ ó yẹ kí sábàbí kan wà tí ó yọ wá kú àmì àyọkúrò ni wọ́n wá ṣùgbọ́n àmì tọ́fẹ̀ tó gbòòrò ó ti tọ́ka sí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah onáàlú sọ pé sallu kama ra'aytumuni usalli hadha fi sha'ni as-salah nípa àtọ́jọ́ mọ́ sọ́lá oníbẹ̀sẹ̀ rí pé mò ń ṣe sọ́lá àti nìkẹ́ ṣe sọ́lá ó sì tún sọ pé lita'khudhu manasikakum ẹ máa kọ́ báwo lẹ́sìn ṣe hajj yín látara mi ok nínú sùyàmù náà kọ́ kí lọ́ọ́ yọ ọ yẹ kó jẹ́ pé sumu kama ra'aytumuni asum ẹ̀yin náà máa ṣe sùyàmù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mi náà ń ṣe kí ni wọ́n ṣe sùyàmù kò yẹ kí yàtọ̀ wà torí ẹ̀ a sì sọ yìí pé al-aslu adamul khususiyya bẹ́ẹ̀ ni sharia islam ẹni tó fi tó fi hàn ní wípé gbogbo ìdájọ́ tó bá wá gbogbo òfin tó bá wá ẹnìkan kì í ṣàyọkúrò tó fi dórí ànábì sallallahu alayhi ẹni tí ó wàá sọ ẹnìkan dàyọ kúrò yóò tún jẹ́rìí mi tó na fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ ńgbà tó fi fún anabi láàyè láti gbàgbà yípo àwọn òrófin tó sọ fáwọn akékàwá náà mọ̀ síbẹ̀ torí rẹ̀ àwa náà gba àgbà yípo bó tilẹ̀ jẹ́ pé nínú òfin àwọn sọ yìí pé ó ń gbàgbà yípo ṣé sẹ́ni àbọ̀rọ̀ mo ń bẹ̀rẹ̀ ni ṣíṣe ànábì wọn ń ròyìn fún àbọ̀rọ̀ rẹ̀ wọn fún wọn rò aha ó sọ pé làátú wa sílò ẹ ò gbọdọ̀ gbàgbà yípo sọ̀rọ̀ ni àbíṣẹ́ aha nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n bá fún wa níròyìn pé ànábì ń ṣe bákan tí wọ́n sì sọ fún wa pọ́ sọ bá mi tọ̀rọ̀ rẹ̀ bá fi lè takò sẹ́ẹ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láfun lọ́lá lórí iṣẹ́ rẹ̀ èwo lọ́wọ́ àyíká fún lọ́lá nìsín ṣé àìgbàgbà yípo ni àbí ìgbàgbà yípo torí pé òun gbàgbà yípo ó sì sọ fún wa lọ́rọ̀ pé ẹ má ṣe kíni ẹ má gbàgbà yípo ibi báyìí àǹfààní tó fà tí wọ́n fi máa ń sọ nínú usulul fiqh ipe tọrọ bá tako sẹ́ ọ̀rọ̀ lẹ́tì síwájú sẹ́ yóò hàn sí dáadáa níbi báyìí nítorí pé li'anna al-fi'la yahtamilu wọ́n ní iṣẹ́ tánàbí sallallahu alaihi wasallam ṣe ó ṣeéṣe ó ṣeéṣe kó ní ìtumọ̀ tá a lè fún ọ̀rọ̀ ó ṣeéṣe kó ní ìtumọ̀ tá a lè fún ọ̀rọ̀ irú rẹ̀ hàn dáadáa mi anábì ń gbàgbà ipò ó sì lẹ́yìn ọ̀gbọ́dọ̀ gbàgbà ipò ó túmọ̀ sí pé àgbà ipò tó ń gbà yẹn min khususiyyatihi sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn nǹkan tó jẹ́ àdáyanrí fún ni lónìí kan tẹ́nìkan gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ogún nínú ẹ̀ wọ́n rò pé wa iná ọ̀nà sọ pé tí ọ̀rọ̀ bá takò sẹ́ ọ̀rọ̀ làwọn fún lágbára lórí iṣẹ́ nítorí pé ọ̀rọ̀ lè ní ìtumọ̀ tí iṣẹ́ lè ní ìtumọ̀ tí ọ̀rọ̀ ni nínú ìtumọ̀ tó sì lè ní náà ni pé iṣẹ́ yẹn o tànàbì nìkan ni eléyìí tẹ́nìkan gbọ́dọ̀ bá kẹ́gbẹ́ mbẹ́ torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé. ọ̀rọ̀ rẹ̀ takosẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ la ó fi ṣiṣẹ́ torí kó ṣe é ṣe kíṣẹ́ rẹ̀ yẹn kó jẹ́ nǹkan tó jẹ́ àdáyanrí fún un tẹ́nìkan ò gbọ́dọ̀ bá kẹ́gbẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ níbí báyìí tọ́ ẹ ò gbọ́dọ̀ máa gbàgbà yípo nínú rìwáyà kan Aisha radiyallahu anha oninahan nabiyyu sallallahu alayhi wa sallam anil wisali rahmatan bihim anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa gbàgbà yípo nítorí àánú tó ní síjọ rẹ̀ nítorí àánú tó ní síjọ rẹ̀ ok eléyìí túmọ̀ sí pé annahyu anil wisali nahyu tahrimin aw nahyu karaha ẹ ò gbọ́dọ̀ gbàgbà yípo tó túmọ̀ sí tó bá gbàgbà yípo èèwọ̀ ni àbí tá a kórìíra nù sẹ́ríà ẹ dáhùn àkórìíra torí pé wọ́n ní í ṣe lóko nítorí àánú tó ní sí wọn tó bá jẹ́ pé èèwọ̀ bá ní àánú ò sànú kò tẹ̀ ṣẹlẹ̀ haram haram tẹ́lẹ̀ yìí ń pè ní qarinatun sarifa qarinatun sarifatun lin nahyi àní tahrim nítorí kí wọ́n sọ pé ìkẹ́ tó ní sí wọn lójú ọ̀kọ̀ fún wọn ó túmọ̀ sí pé kìí ṣe haram ẹni tó bá fẹ́ gbàgbà yípo lè gbàgbà yípo ṣùgbọ́n tí ń ṣe yẹn makruh nítorí pé àánú tá Ànábì sallallahu alaihi wasallam ní sí wa lójú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá wá ṣàánú ara rẹ̀ tó bá gbàgbà yípo sẹ́nìkan ọmọ ilé ọ̀ka kò sẹ́ni tí ó lé ọ̀ka o. eléyìí jẹba tọ anabi sallallahu alayhi wa sallam ó lè gbọ́dọ̀ gbàgbà ipò ẹnìkan nínú àwọn mùsùlùmí wa sọ yìí pé fa innaka ya Rasulullah èyí ti rí táwọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe kíkọ lẹ́kọ̀ọ́ àbí òye wa kìí ṣe anabi láti máa ń bá ṣe lófin tó àwọn ìdí abájọ tí wọ́n ṣe tí ò fi tọ́ sáwà wà tọ́tọ́ka sí pé àwọn ò ṣe bẹ́ẹ̀ ìwọ nìkan ló gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ya Rasulullah ọkùnrin yẹn sì lẹ́kọ̀ọ́tọ́ pọ̀ ike sọ pé fa innaka tuwasilu wọn gbàgbà yìí wa ìrẹ́ ìránṣẹ́ ọlọ́ ẹ̀yin náà gbàgbà yẹsẹ aláìlẹkọ tó tó bá pẹ aláìlẹkọ ni kò ní sọ pé ya Rasulullah tó náà bá sì ṣe bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ tí ò sí ya Rasulullah irú àbùkù tí kanru wọn àbárí lákọọlẹ àbárí lákọọlẹ tẹnìkan náà sọ àbọ sọ pé sànàbí náà ló ń bi léèrè bá ẹ dákun ẹ jẹ ń bẹ lórí mo rò pé ok ta èèyàn mélòó wọn gbà kó wọn bẹ lórí nínú àwọn ẹni tó sì wà hùwà sẹ ẹ gbọ́ pọ̀ kan wà kò sí ṣùgbọ́n ọwọ́ àbùkù ẹ̀jẹ̀ ń bẹ lórí òun yọ wá kódà tí wọn bá fẹ́ kọ̀wé nípa rẹ̀ yóò rí pípọ̀ kó jọ. mẹnistẹ́ẹ̀dẹ́nà sọ̀hábẹ́tò fíhìmù nàbíyà sọlọ́láhu aleyhi wa aleyhi wa sẹlẹ̀mà fi kọ́pẹ̀ ìrù òsèhìm. ó kọ tíra bí ó ṣe jẹ́ nu. àwọn ẹni táwọn sọ̀hábà gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì sọlọ́láhu aleyhi wa sẹlẹ̀mà pé ẹjẹ́ á gé orí wọn. ọlọ́run ọmọ yìí rí kó jọ bẹ́ẹ̀. sẹ́ẹ̀sì rìsáàtì yẹn tọ tọ́ wọ́n tí àwọn bá kọta ní ọkà mùsùlùmí tó ọwọ́ kò ti wá bẹ́ẹ̀ pé ó hùwà kan rí wọn ní ẹjẹ́ abẹ́ lọ́rùn sẹ́wọ̀n pé lẹ́yìn náà ó nítumà torí ẹ̀ oníyà ìrẹ̀ ìránṣẹ́ ọlọ ẹ̀yin náà ń gbàgbà kò wù wọn kànáà bí ọ jẹ pé ń dá nǹkan kan ṣe káwọn ò ní máa bá akẹgbẹ́ ń bẹ̀ nínú ìjọsìn eléyìí ń tọ́ka sí pé ìdí kásin lọ́hùn ń lọ yẹ kí ìdíje ọ wà níbi kásin lọ́hùn lọ yẹ kí ìdíje ọ wà kìí ṣe di ká wówó láàmú agbéra wa lẹ́sẹ̀ láàmú lépa ara wa ká pé tí wọ́n bá gbà lájọ fún un wọ́n mọ̀ pé kò sí báwọn ṣe lè gbìyànjú tó táwọn olè ànábì mú sallallahu alayhi wa sallam nínú kásì náà ṣùgbọ́n fatashabbahu illam takunu mithlahum inna tashabbuha birrijali falah ẹ̀yin náà ẹ wà àwòkọ́ṣe wọn bọ́ fẹ́ kó ṣe pé ẹ̀ tiẹ̀ lè dàbí wọn àmọ́ ká wá àwòkọ́ṣe àwọn èèyàn tó pé oríire mbẹ́mbẹ́ o ìwọ ń gbàgbà yípo náà lọ́ fà alẹ́ fìrí táwọn sàhábà tí wọ́n máa yọ lọ lé ànábì sallallahu alaihi wasallam láti lọ wádìí báwo ni ṣe ń sin lọ́ọ̀ ní kọ̀kọ̀ torí pé àwọn náà fẹ́ wọn ò fẹ́ kó ṣe nǹkan kan káwọn náà má ṣe tonti pé wọ́n mọ̀ yìí pé kò sí báwọn ṣe lè ṣe tó táwọn ò lè ànábì mu sọ ṣùgbọ́n wọ àwọn kọjá pé gbogbo dáadáa iná làwọn náà ń ṣe tó àwa lónìí báyìí ọ̀pọ̀lọpọ̀ tó da wa láàmú iná ní kọ́nà wo làwọn náà ó gbé gbà àbí ẹ̀kọ́ ni ọ̀nà wo làwọn náà ó gbé gbà táàfì ránṣẹ́ tí ó ní two hundred thousand tẹ́kítà bá ti yọ jáde gbogbo èèyàn ni ó wọ ọwọ́ wa pé yẹ́s antumur rijal ẹ̀yin làwọn èèyàn ọ̀nà wo lágbègbà táwọn ò fi di pé akọ́lé alárabàrà ọ̀nà wo lágbègbà táwọn fi gun mọ́tò jìnrìnjìnrìn ọ̀nà wo lágbègbà wàlẹ́lẹ́ àbí kí lẹ́yìn lé ẹ dákun ẹ dáhùn ẹ má pààrọ̀ o kí lẹ́yìn lé nàám ṣé ọ̀nà wo lágbègbà tẹ́ fi máa jẹ pàmò ni àbọ̀nà ọlẹ́gbà tẹ́bi máa jẹ ẹran gidi ẹ dáhùn so gbígbèsè ayé ti ṣe rínu lónìí àwọn èèyàn àdúnìá àdúnìá àdúnìá mùsùlùmí tó wà mí ẹ̀yin onírìgbẹ́ nìkan wọ́n ń stọ́dì rẹ̀ wípé masha allah nawafil siyam sadaqat khairat kẹ́yìn náà mọ̀ á wọ́n pe kíni kíni kíni ṣe ti ń tanra rẹ̀ dẹ̀ ẹni tó bá wọ ọlọ́run ní ọ́fíìsì àlùjẹ́ndẹ́ gari àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n wo ọ̀ tó bá gbọ́ iná ilẹ̀ iná ilẹ̀ máa ń ṣe ṣàdùà ike ibi tó ń ti rí tó wó ṣe ọlọ́mọdé ọ̀hán sẹ́nìkan sáwàlálá so nítorí wọ́n bìlíìfù pé tó bá ti lè hàn síyàn wọ́n lè ọ lárí mbẹ wọ́n rí i pé àwọn gba nǹkan mọ́ ọ lọ ó túmọ̀ sí pé tanafus táwọn èèyàn ń ṣe láyé ní ìsìn nípa kíni nípa ilé ayé ni kì í ṣe nípa tọlọ́n tọlọ́n bá o kí ni wọ́n fi tọlọ́n sí ìwọ àwọn sàhábà nù ìwọ ànábì sallallahu alaihi wasallam wọn náà ń gbàgbà ipò ìwọ sì lọ gá wa báwo ló sì máa ṣe nǹkan kan táwọn gbọ́dọ̀ sí. sàhábà yìí wí bẹ́ẹ̀ faqal ànábì sallallahu alaihi wasallam ni wa ayyukum mithli táwa ni nínú yín ló dà mi. tọ́ba eléyìí ò túmọ̀ sí pé ànábì èsè yàn o tónítorí kọ́ àìpẹ̀tọ̀ ibi tá à ń wí gan lẹ dé lónìí àwọn sọ ẹ̀ sì ń jẹ́ àwọn èèyàn pàànàbí sallallahu alaihi wasallam kò sí gbẹ̀ǹkùn rẹ̀ àwọn sọ ẹ̀ sì ń jẹ́ àwọn èèyàn pàànàbí sallallahu alaihi wasallam kò sí tọ̀ǹkùn rẹ̀ àwọn sọ ẹ̀ sì ń jẹ́ àwọn èèyàn pàànàbí òwú kọ́ àwọn sọ ẹ̀ ń jẹ́ àwọn èèyàn pàànàbí ìhà kẹlẹ̀bẹ̀ àwọn sọ ẹ̀ ń jẹ́ àwọn èèyàn pàànàbí ìfọ̀kùn àwọn sì tún wí pànàbí ètùtọ́ sẹ́yìn àwọn àánú mo rò pé yé wa kèé su kèé tọ̀ kèé fọkun kèé làágùn kò sí tọ́ lẹ́nu rẹ̀ kò sí kẹlẹ̀bẹ̀ lọ́nà ọ̀fun kò sí lágbárí sẹ́yìn àwọn àánú wọ́n ti fànàbí ìwé kínní igi bọ́rọ̀ gidi wọ́n ní ẹ̀rí àwọn náà lè kà lónìí wà á yọkùn mẹsìlè pété nínú yín lọ́dàbí nù àwọn wá kí gbogbo irọ́ wọn kì í bá bẹ́ẹ̀ ta nínú yín lọ́dà bíi ni bí wàá la nàbì sallallahu alayhi wa sallam ẹ gbọ́n náà àdìsí ni ilé tí máa Muslim gbé jáde gbàtà nàbì sallallahu alayhi wa sallam tó ṣe sọlẹ ó wá ṣàṣìṣe nínú sọlá tìyẹn àwọn sàhábà wàá fura gbàtà fura sí wọn ṣe subhanallah gbàtà ṣe subhanallah anábì kọ àrí tó tún sọlá ti ṣe lẹ́yìn ìgbà tó parí sọlá tó ní innama ana basharum mithlukum ansa kama tansawun fa idha nasitu fadhakkiruni ènìyàn gẹ́gẹ́ bíi tìyín lèmi náà o màmá gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa gbàgbé ní gbogbo ìgbà kí ìgbà tí mo bá gbàgbé ẹ máa rán mi létí subhanallah qul innama ana basharun mithlukum yuha ilayya ọlọ́run ní sọ fún wa pé èèyàn gẹ́gẹ́ bíi tìyín lè ní í ṣe ṣùgbọ́n ń bì ọ̀rọ̀ táwọn ẹbí ń sọ ń bì pé ayyukum mithli ay fi it'ami Allahi wa isqa'ihi li ta nínú yín ló dàbí mi nípa àfúnni lóúnjẹ tọ́lọ̀ ń fún mi lóúnjẹ nípa àfúnni lómi tọ́lọ̀ ń fún mi lómi mu. Lo ta nínú yín lọ́lọ́run fún lóúnjẹ bẹ́ẹ̀ náà tí ó sùn tọ́lọ́run sì máa nù lóúnjẹ tí ó sùn tọ́lọ́run sì máa fún lómi mu ta nínú yín ẹ̀yin náà lè pé ẹ̀yin náà ń jẹ àmàlà lójú oorun ẹ̀ ń jiyàn gan wọ́n rò sí ọwọ́ ají tí ìlú omusun o ńgbà tó wá jí ọwọ́ abá ẹ̀fọ́ ọba létè rẹ ọba ń gbé mọ́ ètò àwọn ọ̀daràn àwọn ní kó nǹkan sí ọ̀n fún so gbà tó jẹ́ pé wọn náà máa ṣe al àwọn àdúrà tí Ànábì sallallahu ní ká máa ṣe ká tó sùn àbí òye wa àwọn ló mú káwọn wọn lágbára lórí àti máa rọ lóúnjẹ lójú oorun pé ta nínú yín lọ́dà bí mi tó ṣe pé bá sùn ọlọ́run ọba ò fún ọ pé ojókòó wájú ọ̀ ń jẹun ojókòó wájú ń mi ọ wá sọ pé ọlọ́run ti fún mi jẹ ọlọ́run ti fún mi wàláhi innaka lakadhab sàwàlẹ́lẹ́ fa fọlọ́n búra kó kúrọ̀ ni ọ. àtọ̀jókòó ń bí oṣù kọ́lọ́n ti nù mí kọ́dà àmàlà mọ́jẹ báyìí. ó lè jẹ́ kó àwọn ṣàyàtín ni wọ́n ń fún ọ lóúnjẹ ta nínú yín lọ́dà torí pé gbàtẹ́ iná máa sọ lẹ́gbà sọ́lọ́ ọmọ fẹ́yìn náà lóúnjẹ bẹ́ẹ̀ ni sọ́lọ́ ọmọ fẹ́yìn náà mú bẹ́ẹ̀ tọ́ níbí báyìí ọ̀rọ̀ wa pọ̀ ń bẹ́ẹ̀ ìgbà tí anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti gbàgbà ipò anabi wa ń sọ yìí pé àgbà ipò tèmi ń gbà Ọlọ́run máa ń fún mi lóúnjẹ jẹ ẹ máa fún mi lómi mu ṣé wọ́n ń gbàgbà ipò náà nù lóòótọ́ ẹni tí ń gbàgbà ipò tó sì tún jẹun ń gbàgbà ipò tó ń mu mi ṣé ń gbàgbà ipò nu bilfẹ́ẹ̀lì kò gbàgbà ipò tó bá ipò ń tèèyàn lọ́lọ́wọ́n bá bá ń fún torí pé jíjẹ àti mímu ọ̀tàkò àṣùyà bó láti wá sọ pé ńgbàgbà ipò ńgbà tó lọ́n fún lóúnjẹ jẹ ó nù lóúnjẹ ó ń fún lómi ajẹ́ pé wìsọ́ọ̀lù o wìsọ́ọ̀lù ń bẹ̀ kò yé wa ńgbà tó ṣe ti fún lóúnjẹ jẹ ọlọ́run ti fún lómi Ibn al-Qayyim rahimahullah ó sọ pé rárá o oúnjẹ táwọn ń sọ yíyó tí ọlọ́run máa fi ṣètèyàn látàrí rírántí ọlọ́run ìdùnnú àti pàdé ọlọ́run dáadáa téèyàn máa rí nínú pé èèyàn ronú nípa tọ́lọ́run tí máa yóyàn débi pé èèyàn ò ní mà pé bí ń pa òun gẹ́gẹ́ bí ẹni tó rí àwọn olólùfẹ́ rẹ̀ ẹni tí ń dunnú sí pé ó ti rìn àjò dé lẹ́yìn ìgbà tẹ́ ti ríra lọ́jọ́ tó ti pẹ́ tó wá dé tẹ́ á ń yọ ọmọ láti nǹkan bíi aago méjìlá títí tá aago márùn sì fi lù tẹ̀sí ẹ̀ ti gbàgbé pẹ̀ jẹun jẹ ọ̀sán ẹ̀ ní jẹun ni mo ti ẹ̀ ti yó kí ló yọ ìdùnnú náà ni so wọ́n níbi bẹ́ẹ̀ wàláàkìn kọjọ gbólóǹtọ́ wáyò àbí ẹ̀kọ́ ni ayyukum mithli ta nínú yín ló dàbí mi inni abitu yut'imuni rabbi wa yasqini èmi á máa sùn lẹ́ni tọ́lọ̀ wọn bá ti fún lóúnjẹ jẹ lẹ́ni tọ́lọ̀ wọn bá ń tún fún lómi mu ọlọ́run á máa fún mi lóúnjẹ jẹ lójú oorun á máa fún mi lómi mu lójú oorun ajẹ́ pé kò sí wìsọ́ọ̀lù náà wìsọ́ọ̀lù ni lójú tiwa walaysa fil haqiqati wìsọ́ọ̀lù lópin ìwà tó bá pọ́ lọ́wọ́n bá bá ń fún lóúnjẹ jẹ tó bá sì jóúnjẹ tó tọ́ gẹ́gẹ́ bí àdìsí ti tọ́ka sí ọ̀dà ìgbà táwọn èèyàn kọ̀ tí wọ́n sá láwọn náà ṣe wùsọ̀l tánàbí wá pẹ̀lú wọn tó ń bá wọn gbàgbà yípo sílẹ̀ yìí ò ti takò ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ yìí pé tí òru bá ti lè wọlé báyìí tọ́sán sì pẹ̀yìndà báyìí tóòrùn sì wọ̀ báyìí àkókò àti sínú ti tó faqad aftara as-sa'im faqad aftara ìtumọ̀ rẹ̀ ni pé àkókò àti sínú ti tó kìí ṣe pé ẹni tí ń ṣe sùyàm ó ti sínú ó jẹun àbí ó jẹun kọ̀rọ̀ pé yé wa torí tó bá yẹ pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ń ṣe sùyàm ó ti sínú ó jẹun àbí ó jẹun kí wọ́n á ní ẹ má ṣe wìsọ́ọ̀lù tí èèyàn bá jẹun tá a sì sọ pé ó ti sínú ńgbà tásìkò sínú ti tó ó jẹun àbí ó jẹun kí ni ìtumọ̀ ẹ má gbàgbà yípo kí ni ìtumọ̀ ẹ mọ́gbàgbà yìí po nígbà tó ṣe é pé tásìkò àti sínú bá ti tó ọ̀jẹun àbọ̀ ọ̀jẹun ó ti sínú kí wọ́n á nìtumọ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó lórí ọmọ abẹ pẹ̀lú yín lópin ìgbà tẹ̀ ń bá tètè sínú. rò yé wa ajẹ́ pé tùmọ̀ àdìsí yẹn ni pé faqad aftara as-sa'im ay faqad ana waqtu iftari àkókò àti sínú ẹni tí ń ṣe sùyàm òtítọ́ ọwọ akùsọ wọ pé ṣé wọ́n ti sínú kọ́ ọmọ abẹ́nu ẹni tí ọbẹ̀ ẹnu orí ó sínú kákọ́ ọkùn ẹni tí ń ṣe kíni alwisal torí ẹ̀ la ṣe sọ yìí pé tásìkò àti sínú bá tó tó bá rí tó fi sínú fi sínú tó o bá rí tó fi sínú wàá dà níyàn pé o ti sínú bọ́ fẹ́ kó ṣe pé o ti rí tó jẹ torí kó lè bá jáde lábẹ́ aburú pọ́ǹsẹ̀ alwisal kó o lè bá wọnú oore pé ìwà náà tètè ṣe kíni ó tètè sínú torí fattaqullaha mustata'tu ìgbà tó o róúnjẹ tó sì jẹ́ pé o lè dà níyàn pé mo ti sínú ìgbà tó o ti rí ntọ́ tó o ti tó títí tó o fi rí ntọ́ èèyàn wá rí nǹkan kan àfiwé mọ́ngò pọ̀ burúkọ wábi tí omi bá wà lára rẹ̀ kó fún mu alhamdulilayi ó ti ṣe kínú ó ti sí nínú bil fi'l. tọ́ wa ayyukum mithli inni abitu yut'imuni rabbi wa yasqini nígbà tí wọ́n kọ̀ anabi bá wọn ṣe wìsọ́ọ̀lù ìjọ kan ìjọ kejì àdìsí kan sọ pé tó o bá ṣe wìsọ́ọ̀lù ò ní ládàá kí wọ́n ní àǹfààní rẹ̀ wọ́n lọ láǹfààní kí lẹ́yìn rò tọ́jú àǹfààní rẹ̀ náà láǹkà ṣe tẹ́ ń fa jéèmù tẹ́ ń fa arúgbọ̀n kí láǹfààní ẹ̀ naam naam dájà díìnì kí láǹfààní. àǹfààní rẹ̀ ni pé ẹni tó bá ń gbàgbà ipò yóò sọ pé mo fi ń kọ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni kò ní ládàá wíṣọ́ọ̀lù gangan fúnra ara rẹ̀ ò ní ládàá ìkọ́sí anabi ńkọ́ ò ní ládàá mo rò pé yé wa àǹfààní rẹ̀ nu. No sèse bá nàbí sí ni ká ẹ má ṣe ẹ ó ní ká má ṣe àmọ́nú àdéhùn kan ó ní man kana minkum wasila falyuwasilu ila sahar ẹnikẹ́ni nínú yìí tó bá fẹ́ gbàgbà ipò kó gbàgbà ipò dàsìkò sàárì mo rò pé yẹ wa gbàwọn lásìkò sàárì wa bẹ̀rẹ̀ láti ìdajì òru títí di ẹ̀bá kálífàjárì ọ̀yọ́ tẹ̀ntún bá ṣe wòsọ́ọ̀lù dìgbà yẹn wíṣọ́ọ̀lù gangan fúnra rẹ̀ kò ní ládàá ṣùgbọ́n wà òkọ́sí anabi muhammed sallallahu alayhi wa sallam ní ládàá eléyìí ìjọba àwọn. ṣọlẹ́ ìjọba ti ṣojú ọmọ àgbà ipò àkọ́kọ́ kò sí nínú àṣà àwọn mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí ló máa ń ṣe bẹ́ẹ̀ nínú tiwọn gẹ́gẹ́ bí àwọn àwọn yahood níta àwọn pẹ́ àgbà ipò nínú àwọn tó ń pera àwọn mùsùlùmí àwọn èsì inú tóòrùn bá ti wọ̀ wọ́n máa dúró di kílò oṣù dáadáa so wẹsọọlù lélẹyìn wọn ò ní láda wọn ò ní láda wọn ò ní láda torí pé àwọn ti takuta nabi Muhammad sallallahu alayhi wa sallam ilé ìjọba. tó a sì tiri nítorí wọn ànábi sallallahu alayhi wa sallam kọ fún wa láti ṣe wẹsọọlù ọ̀nà nìkíni rahmatan bil umma eléyìí ló sì fi hàn yín pé anahi anil wẹsọọlù nahyu karaha la nahya tahrim kíkọ ìkórìíra ni kìí ṣe kíkọ tìjíjẹ wọ tọ eléyìí jẹba eléyìí alwisal à ń pè ní ziyadatun fi siyam ziyadatun fi siyam ay ziyadatun fi sawmi yawmin yawm àlékún nínú siyamu ojoojúmọ́ kọ̀ọ̀kan. náà kan ti ní kó sínú tóorùn bá ti wọ̀ ìwọ ọ̀ wá dúró lọ ziyada ikpe ńgbà wọn ni kó sínú tóorùn bá ti wọ̀ ìwọ ọ̀ràn rí ọlọ́wọ́n máa bá a lọ ni àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ok akramakumullah bá wá sọ́là tó bá lágbà gbà lẹ́yìn yìí tọ́wọ́ ẹ̀yin máa kánjú dáhùn kálukú ti sọ pé rárá rárá ẹ̀ ní sànù ẹ̀ ní sànù ẹ̀ sọ́dà bá ẹ̀ máa wòran kó kú ṣe é sànù rẹ̀ abẹ́ ẹ̀ ní sànù ẹ̀ ẹ̀ sànù rẹ̀ mọ̀nà á sọ́sẹ̀ lọ́ọ̀ni sọ́sẹ̀ lọ́ọ̀ni tí èèyàn bá ṣe mọ̀kúrò sọ́sẹ̀ lọ́ọ̀ni sọ́sẹ̀ lọ́ọ̀ ó ṣe ń tí àìsí rẹ̀ ńlọ dáa ju ṣíṣe rẹ̀ lọ ó túmọ̀ sí pé ṣíṣe rẹ̀ náà ń kọ́ kì a sì tún ti sọ pé tó bá ṣe pẹ̀lú ẹ̀mí pọ̀ ń wá àwòkọ́sí anabi sallallahu alaihi wa sallam yóò gba aládá bó tilẹ̀ jẹ́ pé anabi náà ló ní ká ẹ má ṣe òun náà ló tún ní ká ẹ ṣe di sáré tọ eléyìí báwo torí ẹ a rí i pé nasun am ó ti wá nasun khas ó ti wá ẹ ò gbọ́dọ̀ gbàgbà yípo ẹ gbàgbà yípo di sáré òfin ṣẹ̀ríà sọ pé alkhas yaqdi ala al'am nígbà tí ẹ̀rí kan tó special bá wá yóò gbàgbára lọ́wọ́ ìtọ́fẹ́ ó túmọ̀ sí pé tó máa sọ fún yín pé malladhi istaqarra alayhi al-amru fil wisal kí lọ́rọ̀ padà dúró lórí rẹ̀ nípa àgbáyípo nísìn kí lẹ́ wípé ẹni tí ó bá gbàgbà yípo kó sínú tó bá di ní sàárì ẹni tí ó bá gbàgbà yípo kó sínú tó bá di ní sàárì ẹlẹ́ ìjẹba àdéhùn tó tẹ̀lé wọ́n fi tẹ̀lé kọ́tọ́ o kí ẹni tó bá ń ṣe wòsọ́ọ̀lù kó máa fojú tẹ́ńbẹ́lú ẹni tí ó bá ṣe pẹ́yìn ẹ ti sínú kíákíá ní ìtọ́ yẹ kẹ́ ẹ lọ lára àbí òye wa torí tí ọba sọra ibẹ̀ ló ti ó wà lè sẹ́lọ̀ ń bẹ̀ gbàtó ń bá ń fojú bíntín ẹ̀yìn tẹ̀tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam tó ní ẹ̀tẹ̀tẹ̀ sínú tóòrùn bá ti wọ̀ ó wà lè dẹni tí ọ̀sẹ̀ lọ níbẹ̀ nítorí pé tó máa ń sin lọ́hùn sẹ́nu rẹ̀ mẹ́mú à nídìí kárí mi kò sí ní táfẹ́ fi ṣe iṣẹ́ tó bá dá tí kárí mi bá wọ bẹ̀ ìmọ̀ bàjẹ́ ni yóò wù tégbòtégbò yóò adìpẹ́yìn ò ní torí ẹ̀ka sọ̀ra lẹ́yìn eléyìí àdìsí tó tẹ̀lé léyìí ó tún wá látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam man lam yada' qawla az-zur والعمل به fi فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري وأبو داود واللفظ له Abu Hurayra ọlọ́nkọ yẹnu sí wọ́n lánàá bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá ń ṣe as-siyam bóyá nínú oṣù Ramadan àbí nígbà míì tọ́wọ́ kọ̀ láti fi irọ́ pípa sílẹ̀ ó ń ṣe siyam ó tún parọ́ ọkọ láti máa fi irọ́ sí wàhù irọ́ ni ló máa fi ń ṣèwà o yóò máa parọ́ yóò tún máa fi rọ́ ṣèwà o yóò sì tún jẹ́ ẹni tó ṣe tí ò sì tún lè pa ìwà aláìmàkàtì èèyàn ń ṣe sòyàm pa ìwà àìmàkàtì falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu kọlọ ọmọ kpọlọ wọn bò ní bùkátà sí kọ máa jẹ kọ máa mu o kọ máa jẹ kọ máa mu kò sí wàhálà ìgbà ọjẹ tó mú náà kí lọlọrun fẹẹ fi ṣe. alimami Bukhari àti Abu Dawud ló gbé jáde ṣùgbọ́n bó ṣe wáyé gbólóhùn ti Abu Dawud ni kìí ṣe ti Bukhari. àdìsí ń tọ́ka sí pé má jẹ àìjẹ àìmú àìsúnmọ́bìnrin ẹni láti ìgbà tí àlùfáàjáre bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ òun náà là ń pè ní ọ̀sùnyàm ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ lásán láì kò jìnnà kó rárú tí gbogbo àwọn àwà pálapàla míì ó lè túmọ̀ sí wípé àìjẹ àìmú rẹ àìsúnmọ́bìnrin rẹ ìyà lásán lọ́nkàn fi ń jẹra rẹ eléyìí tí ò ní ní ládàá ó túmọ̀ sí pé tá a bá jẹ tá a bá mu tá a bá súnmọ́bìnrin wa a sì gbọ́dọ̀ ṣọ́ àwọn oríkèé wa náà níbi gbogbo àwọn ọ̀wà burúkú ẹ ṣọ́ ẹnu yín ẹ ojú yín ẹ etí yín ẹ ṣọ́ ọwọ́ yín ẹ ẹsẹ yín ẹ ṣọ́ àwọn oríkèé yín. ẹ ṣọ́ wọn níbi àti ṣe ń tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ èèwọ̀ ní gbogbo àwọn ìwà pálapàla àwọn ìwà burúkú jẹ́ yálà à ń ṣe sùyàm àbá à ń ṣe sùyàm ṣùgbọ́n jíjí wọ wọn lásìkò tá à ń ṣe sùyàm ó tún lágbára púpọ̀ níjó lọ́tọ́ ká ìgbà wo lọ́tọ́ wòwò kú ìgbà wo lọ́tọ́ ká ìgbà wo lọ́tọ́ ká ìwà wo lọ́tọ́ ká rìnrìn kùnrin ìwà wo lọ́tọ́ ká rèrò kèrò gbogbo ẹ̀ kò sígbà tọ́tọ́ kéèyàn ṣe ṣùgbọ́n ìjẹ́ ìwọ̀ wọn tún wá lágbára kàǹkà ní ìgbà tá à ń bá ń ṣe kí ni àṣìyà lè máa dá nítorí pé ẹni tí ó bá tún wá ń hu àwọn àwà burúkú yìí ọmọọmọ ọmọọmọ múra rẹ̀ lọ jìyà ni kí lọ́ọ́ máa jẹun sí kó lè bá a lágbára àpòrọ́ dáadáa kí lọ́ọ́ máa jẹun sí kò lè bá alágbára ṣe rádaràdá dáadáa torí de eléyìí báyìí ẹni tí òbá ti lè jìnnà sí gbogbo nǹkan kọ́ máa jẹ kọ́ máa mu tonti kí tó máa jẹ tó máa tún mọ̀ wá sí àbùkù kan ọkàn lè sọ pé ẹ̀sìn bẹ́ẹ̀ náà lè kàdé torí pé òun ò lè má parọ́ tó òun ò lè má ṣèkínní tó máa ní kó ń rọ ebi mùsùlùmí ló pera rẹ adájọ́ lè pé kó lọ sí ẹgbàá fún ọ bí ọgbọ̀n níwájú gbogbo èèyàn lẹ́yìn sọlá tó gbọ́họ̀ ìyàjẹ̀ máa àmì wọn kàn tẹ ọ sórí àga ni kí ni baba alágbádá ṣe ọ̀njọ́ ńlọ́sàn Ramadan ni ó tún wá ń sọ pé òun lẹ́rìí ẹ̀rí tó sọ pé òun ní gan-an ló wá kó yàjẹ́ torí ọ̀dọ̀ wọ̀ wá torí ẹ̀ irọ́ pípa ilẹ̀ ń pè ní diplomacy sáhùn àlọ́lá diplomacy tí wọ́n bá ń sọ òdodo tó ń sọ gbogbo ẹ̀ dákun ẹ̀ máa fomi jù díẹ̀ ẹ máa fomi jù díẹ̀ ọ dàbí gàrí kí ẹ fomi jù díẹ̀ ẹ sápánà sápánà wọn tún ẹ yóò ṣe ẹ máa fomi jù díẹ̀ ẹ máa parọ́ díẹ̀ díẹ̀. ala la'natullahi ala al-kadhibin ẹ tẹ́tí ẹ gbọ́ lánàá ọlọ́ ilé ni jìnnà síkì ọlọ́ kọ́ máa jẹ́ tàwọn òpùrọ́ ẹ sì máa qawlu ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀rí rọ́ ilé tá à ń pè lẹ́rìí èké tí mo pé rọ́ ni ó tún máa ṣe wà láìtẹ̀láì tó gbogbo eléyìí ká jìnnà sí. níjọ́ tẹ́nìkan nínú wa bá lè kúra rẹ̀ ń dànù kọ́ mọ́ purọ́ níjọ́ náà ló ti ń sánà fúnra rẹ̀ láti rà àlùjáná wọ̀ nítorí pé irọ́ tẹ́ rí yẹn ó ní matiyatu kulli sharr òun náà lẹ́sìn gbogbo aburú òun lẹ́sìn tí wọ́n máa ń gùn láti ṣe gbogbo aburú torí gbogbo ẹtí wọn ti ń parọ́ kò sí tí ò lè dánwò torí ẹnjọ́ tó bá ti lè kóra rẹ̀ ń dànù mọ́ kúrọ́ níjọ́ náà ìlò tí ń sánà àti rálìjà náà wọ̀ torí ẹ̀ kò wá lè ṣeéṣe kọ́ wà kọ́ ọmọ kúrọ́ àyàfi kọ́ ọmọ àrókò tó sọ torí pé ntí máa bírọ́ ọ̀rọ̀ tó bá pọ̀ ni tọ́rọ̀ bá ti pọ̀ èèyàn kúrọ́ lẹ́yìn eléyẹn téèyàn bá téèyàn bá nífẹ̀ẹ́ sí káwọn èèyàn sàmà kan sára sí yóò purọ́ torí di eléyìí èèyàn kóra rẹ̀ ń jànù ọ̀rọ̀ rí òní pọ̀ wàá sì máa ronú kó tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ní tí wọ́n ti ń ronú kó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn pọ̀ gbogbo ẹni tí wọ́n ti rí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ irun wọn ronú wọn ronú àbámọ̀ wọn sì máa pọ̀ torí ẹ̀ irọ́ pípa kò yọ ẹ̀yin ló sì rí ẹnìkan kò ní purọ́ àyàfi tí wọn bá já nírọ́ yẹn yóò tún bùkátà arọ́ méjì láti dìfẹ́ǹdì rọ kan tó bá purọ́ méjì ńkọ́ ó ń bùkátà irọ́ mẹ́rin irọ́ mẹ́wàá ń bùkátà ogún irọ́ láti kọ́va ara rẹ̀ tó ẹ ti mọ̀ pé aburú kìí pè yẹn lọ sídìí kankan àyàfi ohun tó burú jùlọ torí ẹ ká pa irọ́ tì jàmáà. ọ̀nbẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé irọ́ máa jẹ́ alẹ́nu jẹ ni kó o tí ì sọmí sọmí sọmí sọmí. èèyàn pàrọ̀ nìsín nìsín nìsín ẹ sì sọ pé ah, ah ebi wọn náà lọ sọ báyìí èmi èmi kọ́ ah ìsín nìsín lọ sọ àní kẹsẹ̀ mi ah ajẹ́pẹ́ àmọ́ gbé tépù sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ ká máa ka sẹ́wọ̀n kí tẹ bá tún ka tẹ bá plé rẹ̀ fún yọ̀ọ́ pé kẹsẹ̀ mi ṣe tọ́ni lọ́gbẹ́nu sọ̀rọ̀ <laughs> torí ẹ gbogbo orun mùsùlùmí yẹn àbíkọ́ lọ́wọ́ so otu túmọ̀ sí pé irọ́ pípa ilẹ̀ lómi fi ń jẹun sáwọn àlàlà nísìnyí ọ̀ ń tajà ń gba ansẹ̀tì wa o sì gba wa èló lówó rẹ̀ fifteen thousand wọn làwọn ń tà ah ọmọ àwọn fifteen thousand wọn tán pé ó six thousand ó nítorí pé òun ò ṣe kí ni gbà tó wọn fifteen minus six nine ó kúrò nine thousand ọ̀nà olóògbé gbàǹjọ́ gbẹ̀ndà kìyàmà tó bàbá fọgá wọn ni a ṣe táyà yà ń bọ̀ ọ̀nà kò burú dé ńgbà wọn di ọ̀nà mélòó ló ti jò ọ̀nà mẹ́rin ọ̀nà kan ló sì ti wọ́n ní ọ̀kọ̀ọ̀kan nú ọ̀nà tó dùn èlò lẹ́gbàá wọ́n ní two hundred naira ni two hundred times four ó di kí ni eight hundred minus two hundred six hundred ó kúrò six hundred naira kí láì sọ fọlọ́ torí ẹ irọ́ irọ́ nù gbèsè ayé àwọn ọ̀pọ̀ bàjẹ́ ni sọ́njú bó láti wá fẹ́ gbé gbà báyìí àwọn ìyá tán kówó ọbẹ̀ fún wọn kó two thousand fún pé kó lọ fi ra nǹkan èlò ṣé gbogbo nǹkan two thousand náà ló sì máa bá a bó ṣe rí inú ọkọ mi àti nǹkan seven hundred lọ́ra wọ́n ní èrè lóbìnrin jẹ́ bọ́ ọjà ìyẹn ni gẹ́gẹ́ bí òwe àwọn olè torí tí ọba ajẹ́bẹ̀ ọgbà two thousand ọ̀rọ̀ nǹkan seven hundred èlò ló kù one thousand three ó rojọ́ ẹ̀ wọ́n á dúró ọlọ́run bá dijọ́ gbẹ̀ndà àárín òun àtọkọ òun ẹnìkìnnì àló òròjọ olè àfi tọkọ rẹ bá ti fọn general permission tún má ti kówó fún ẹ o èmi ò ní béèrè change o tẹ̀wọ̀n kó náà títí dìgbà kan ni lópin ìgbà tó o bá ń bẹ lápò ẹ ẹ̀hẹ́n tó bá di pé nǹkan fẹ́ fẹ́ rí obìnrin yẹn ó gbà kọ́dọ̀ lè sírò gbogbo ẹ̀sìn ọlọ́run pé láti fi ọdún mẹ́ta tó ń ti fi ọ báyìí ọlọ́run lọ́mọ iye owó tó ti jẹ ọ̀pọ̀ àti owó ní máa bẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi máa níwà lójú àwọn èèyàn tówó bá ti kú lọ́wọ́ wọn wọ́n dòsónù ni ọ̀dọ̀ wa irọ́ pípa kò wúlò kò wúlò jama irọ́ kò lè gbéyàn débi kankan àfi bíi tí ọ̀dà à ń ṣe suyam à ń ṣe suyam ẹja máa sòdodo ìwọ fúnra ara rẹ ló jí ẹran jẹ nù sàṣù wọn béèrè pé ta ló jí ẹran jẹ èmi nì la ilaha illallah tẹ́ bá ti rò pé ọmọ tó jí ẹran jẹun yọ gbà fọlọ́ lónìí àwọn náà sì ní ah fóun tọ́tọ́ sọ tó mú kàn jẹ sí i <laughs> nítorí pé ọsọ òdodo àmọ́ tó bá parọ́ tó bá wádìí tó padà gẹ́ẹ̀tì pọ̀ ah yóò sùn mí túmọ̀ sí òdodo tẹ́ rí yẹn wọ́n máa ń gbẹ̀yàn gan ni àmọ́ irọ́ a'udhu billah iná lẹ́sẹ̀ rí i pé àwọn kan wọ́n ń pọ́n wọn lé wọ́n ń gbé wọn ga wọ́n ń pọ́n wọn lé wọ́n ń gbé wọn ga irọ́ wọn ò tí ì hàn sáwọn yẹn ìjọ bá lọ hàn sáwọn yẹn kó kúrọ ni la hawla wala quwwata illa billah sẹ́ni bí wọ́n ṣe gbé wọn bẹ́ẹ̀ ni ó ṣubú torí ma tara tayru wartafa illa kama tara waqa wọ́n ní ẹyẹ kì í fò kọ́ lóòkè kọ́ lóòkè kọ́ lóòkè títí àyàfi kó jẹ́ pé bó ti ṣe lóòkè tó náà ni ó ṣubú níjọ́ tí ó bá ṣubú torí ẹ̀ irọ́ ọ̀dà kọ́ yẹ gbogbo èèyàn ah! kò wá tiẹ̀ wá yẹ ká gbọ́ lẹ́nu olórí tó lórí bá jókòó rọ̀ a'udhu billah ẹni pé tó bá ti bẹ̀rẹ̀ àwọn ah, bàbá òkúrọ̀ nù àbẹ́ẹ̀kọ́ ni torí pé kí nìkan sọ̀rọ̀ kán rí ká bá bẹ́ẹ̀ adúpẹ́ pé àwọn olórí orílẹ̀-èdè tiwa epo rọ. láwọn ọ̀rọ̀ tuntun tuntun oríṣiríṣi tó tún mójú tẹ gbọ́ ẹ pa kánjẹ̀tà yóò nù nù nù nù ẹ mìsíkòtì òní gbogbo àwọn ọ̀rọ̀ kò jẹ́ wọ́n níyì kọ́bọ̀ mọ́ jẹ́ wọ́n níyì kọ́bọ̀ mọ́ ó sì wá dọwọ́ wa ẹ̀yin náà tẹ́ máa gba àpò sẹ̀mọ́bìtà tẹ́ gba àwọn tí pé sépò púpọ̀ àwọn máa fi sí ní àbóròró ẹ̀ dáhùn ẹ̀yin náà máa tẹ́ ẹ máa gbà ó àníyàn míì àníyàn kan lẹ́nìkan gbé débi tí ó ti dìbò wọn tẹ́ máa dì ó ìgbà tó wá débẹ̀ torí pé wọ́n pín bọ́ǹbìtà wọ́n pín kínní lọ́ba yá níyàn padà bí kí wọ́n dá níyàn kó sọ̀ látò gbọ́hàn ọwọ́ adébi tó ti ṣe sọ̀lá wọ́n lẹ́ni tó bá pé asúrì ni ọba ṣe ní ìsìn yọ gbẹ̀bùn ẹ̀dá jẹ́ pé dóòrù ní kọ̀mọ̀ bá dóòrù rẹ lọ máa yá ni àpadà sí asù so irú rẹ ló máa ń ṣẹlẹ̀ sáwọn dìbòdìbò rọ̀m ìbò rọ̀ náà ni rọ̀ lásán tí ò wúlò tí wọ́n ti kọ́nu yàrá alẹ́ nìkan sọ pé àwọn wọlé náà ni àwọn dìbò àwọn ò dìbò torí pé bò rọ̀ náà ni bò rọ̀ lásán gbogbo ibo tó yẹ kó àwọn wèrè gan kópa mẹ́ abẹ́yẹn ọmọ ni. wala hawla wala quwwata illa billah irọ́ ìmọ̀ sọ̀yàn dèèyàn lásán ìmọ̀ sọ̀yàn dèèyàn lásán tá a bá fi lè gbìyànjú múrọ́kù lọ́rọ̀ wa nínú gbèsè ayé wa aláti bẹ̀rẹ̀ sí sánà àti sẹ́kìnì àti rálìjọ́nà o. islam kan gbà nípa àwọn arọ́bí mẹ́ta kan kò sí ní tó burú mẹ́ àmọ́ kìí sí pé rọ súnà ẹjẹ àjọ yé wa torí pé àwọn èèyàn máa parọ́ káńsù tí ò ní í ṣe pẹ̀lú ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà pé mọ́ pa gbogbo rọ́ tó bá ti pa yóò ní rọ́ṣúnà ni ṣẹ̀bẹ̀ mọ̀ pa àfa lòun rọ́ṣúnà ni abadan àwọn arọ́ mẹ́ta yìí òun náà ni kéèyàn tan ọ̀tá jẹ lójú ogun torí pé èmi ò fẹ́ borí wa ni àwọn náà sì fẹ́ borí rẹ̀ bá a bá ti ṣe mètè dá sí bẹ́ẹ̀ la borí ọ̀tá torí rẹ̀ alḥarbu kódàá ẹ̀tànjẹ́ ológun ẹni tó bá mọ̀ èèyàn tànjẹ́ ní borí ogun òní borí ogun bí kẹ́kàn dá àwọn bàálù rọ̀kan sójú sánmà káwọn tó tún wá máa lo gbogbo àwọn àwọn nǹkan ogun téèyàn fi rí bàálù bọ wọn ti lo gbogbo ètò wọn ní lórí bàálù rọ tẹyìn kó sójú sánmà káwọn bàálù òdodo wa yọjú nìsín pé ah tó bá ṣe pé ká tó lu àwọn mísàsì tán ni sẹ́wọ̀n kó àti ogun ti jẹ wọ́n nù so gbogbo orí eléyìí islam ò bínú sí lójú ogun bákan náà ẹni méjì ń jà sẹ́yìn wọn fẹ́ parí ìjà yìí ẹ wàá lọ bẹ́ẹ̀ nìkíní pé ẹnì kejì mọ̀ wá wọ́n sọ pé káàbọ̀ ń bẹ́ ọ òun mọ̀ kó ń sa ìdásí ọ kó dákun kó forí jùn kí rẹ̀ pọ̀ padà kò sí bínú rẹ̀ ṣe lè máa hó tó tí wọ́n bá jíṣẹ́ ẹrú rẹ̀ fún ọ ọkàn rẹ̀ ọ̀kọ̀ rọ̀ pé ó sì sọ bẹ́ẹ̀ àá ó fẹsẹ̀ dìde ń bì ní. so ẹ sì tún lọ bẹ́ẹ̀ nìkejì náà pé eléyìí náà ní kábọ̀ ń bẹ̀ ọ́ pé kíjà yọ tán ká mọ́ gba ṣètánì láàyè ẹ wàá tètè wọ́nà láti pa wọn pọ̀ ọ́ ya ìwọ máa bọ̀ ọ́ náà máa bọ̀ ọ́ yẹ sálámà síra yín ní ti ń bẹ́ẹ̀ lẹ̀ jájọ́ parí ó ti parí náà nù gbogbo kò nídìí ká máa wá wá details ńgbọ́ lọ bá wọn ńgbọ́ sí wọn náà lọ tí bá ti ṣe bá ṣètánì ojú tì o ẹlẹ́kẹta òun náà lọ̀rọ̀ tọkọ ń sọ fún ìyàwó rẹ̀ so ọkùnrin ó lè parọ́ fún ìyàwó rẹ̀ lọ́nà kí ó lè bá àjókòó lálàáfíà because tí máa sọ pé bọ́rọ̀ ṣe rí bọ́rọ̀ ṣe rí òótọ́ òótọ́ yìí náà lẹ́ẹ̀ máa sọ fún bìn ọpọlọ tí wọ́n bí bèbí ni ẹ òótọ́ ara òótọ́ tí wọ́n fẹ́ táwọn yẹn fẹ́ gbọ́ náà nù torí wọ́n bá pé rọ́nà látún pa ní ìdíwọ́n ni yẹ́s ẹ sọ tábà sọ pọ́pọ́ lóbi ga bíi bíi jábàlú Uhud wọ́n ni yẹ́s yẹ́s. lọ́ní sì dáa sòótọ́ wọn ní bóòlù ṣe rí bà wọ́n. torí pé obìnrin tẹ́ máa ń sòdodo fáwọn ilé ìsábàjókòó lálàáfíà mọ́tẹ́ máa ń hmm? tí nǹkan ò rí bẹ́ẹ̀ tó sọ pé bẹ́ẹ̀ lórí yóò máa wọ ah masha allah lakota ah ọkọ òun ní kíá ah, ọkọ òun ní kéke kíá kìnnì. so islam gbà pọpọ lè parọ fún yàwó kí lè o lè jókòó lálàáfíà àmọ́ kọ gbà kí yàwó parọ fọkọ torí lé ọ dàrú olùkọ́ ẹ kíyèsí ọkọ lè parọ́ fóbìn ìyàwó ọ̀gbọ́dọ̀ parọ́ fún ọkọ torí tó bá parọ́ fọkọ ilé ọ dàrú hmm, nísìnyí ọkùnrin kan wá wá. kẹ́ni gẹ́tì ẹ̀ alẹ́ rẹ̀ ni wọ́n á ní bọ̀dọ̀ ni sẹ́wọ̀n kí lé ọ̀dà àrùnjọ́ tọ́lọ́mù bá tú àṣírí ẹ̀yàn kò túmọ̀ sí kíkọ́ náà máa gbálẹ̀ wọlé kọ́ sọ pábúrò rẹ ni o bí irú eléyìí kọ́ o àmọ́ lọ́nà kí lé o lè tòrò nísìnyí lápèjúwe obìnrin pọ̀ wọ́n lè ní kí wọ́n bó ń ra kíní kó tún fóun kíní kó tún fóun kíní kó tún fóun kíní kó tún gbogbo ẹ̀ náà ni wọ́n náà máa gbìyànjú wọ́n máa gbìyànjú wọ́n máa gbìyànjú at the end of the day níjọ́ tó o bá ti rí kan mú wa kó òun tiẹ̀ mọ́ láàrin bíbẹ lọ́dọ̀ rẹ tó ń bẹ lọ́dọ̀ rẹ ẹ̀ tiẹ̀ sì yẹn lórí kan rí gan. kò sì fẹ́ sí exemption gbogbo obìnrin bí wọ́n ṣe rí nu irọ́ lásán tọ́wọ́ akọ́fẹ́ yà wọ́n ní ọmọ ṣe bí ah, mi ò rí bẹ́ẹ̀ irọ́ ni àsìkò ni ó so irú eléyìn ìwọ irú eléyìn ìwọ wa ìwọ wa máa pé tọ tó máa ní ẹ ẹ bá ń ragbá ẹ bá ń rawọ ẹ bá ń ṣe kíní pé gan mo ti fún ni wọ́n ti kó wa rò pé yẹ ó lóun fẹ́ jẹ adìẹ ó pé mo ti ọ̀dà fún adìẹ wọ́n ti kó wa adìẹ tí wọ́n ń ta tó sí pé no no no àwọn ti yẹn ò tóbi tó èkó ni wọ́n ti kó wa pé ah so díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi tílẹ̀ tí ó náà fi gbàgbé kó ń jẹ ẹni máa ọ̀fẹ́ pa mí pẹ̀lú adìẹ ni so ìbẹ̀lẹ̀ ti ní sinmi so àmọ́ tí wọ́n bá márú eléyìí ṣe ojoojúmọ́ lẹ́ẹ̀ máa rojọ́ ojoojúmọ́ lẹ́ẹ̀ máa fẹjọ́ ká àbí òye tẹ́jọ́ bá sì ti ń pọ̀ ìyàwó ń jáde lẹ́nu wàláhì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi di pé ọ nù torí ẹ̀ Islam gbà kọ́kọ́ lè parọ́ fún ìyàwó eléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ mẹ́ta tí sẹ̀rí àfaramọ́ àmọ́ yàtọ̀ sí eléyìí gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo kínní kéèyàn jìnnà sí tí èèyàn bá lè fọ ahọ́n rẹ̀ mọ́kò ń di rọ àló ti ń sánà àti wà lìjẹ́nà wàláì ṣe rí òdodo tí èèyàn máa fi kọ́ra kò sí tọ́ dàtò ẹ wọ àwọn ọmọ kéékèèké tẹ bá bímọ tó mo bá ti ń dàgbà tí máa ti mọ sọ ẹ máa kíyèsí wọn ọmọ ìparọ́ ẹ rí kọ́ lọ́n dáwadáa àwa láti wà polluted tá à ń bọ́ máa jẹ́ tọmọ bá ṣe nǹkan nígbà tọmọ yín ṣẹ̀ṣẹ̀ ń dàgbà tó bá yẹ pé environment ẹ̀ ń gbé kìí ṣe environment tó burú o tọ́kọ àwọn ọmọ burúkú kún bẹ́ẹ̀ tí wọ́n ti ń kọ́ wọn kọ́ kúkọ́ tó bá jẹ́ pé ẹ̀yin fúnra yín náà lẹ́ ń train ọmọ yín wàhálà yóò yà yín lẹ́nu tẹ́lẹ̀ ní tó bá mú ẹ̀mí ni ah, ah. so ẹ̀yin gángba tó fi rán bẹ́nu ẹ̀jẹ̀ yẹn wọn pé ọmọ ẹ̀ ọmọ yìí kò tiẹ̀ mẹ́nu yí pé torí pé ẹ̀yin ti mọ̀ pé ẹ̀yin á parọ́ ni ó ló ti fẹ́ gbélé ayé pẹ̀lú òdodo báwọn. díẹ̀ díẹ̀ lọmọ náà mọ sọ́ọ̀dì yín lókè wọn máa parọ́ láyé ni wọn yé sòdodo kò sí wàhálà. ẹ̀wọ̀n kẹ́nìkan wá ayé wálé nísìnyí wọn á sọ pé lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́nu lẹ́kùn ọ wá rí kẹ́nìkan pé ṣé bàbá rẹ wà lé wọn wà lé sọ pé wọn ò sí lé wọn ni kí n sọ pé àwọn ò sí lé orí òdodo lọmọ wa wọn ní kí n sọ fún yín pé àwọn ò sí lé nígbà tó padà ni wọn ránkú lórí pé ọ sọ pé wọn ò sí lé pé bàbá rán ní sẹ́rú àfi tọmọ jẹ́ <laughs> so tọba onẹ́sì wa gẹ̀ẹ́tì ẹ̀ tọba di lọ́la salamu aleykum aleykum salam dádì rẹ̀ ńkọ́ wọn ò sí lé tánu bọ̀dá kini ni mọ wà lé o <laughs> ọmọ wa mọ̀ pé kíni gbèsè ayé yín ọ̀ lọ́lọ́nà kan náà ẹ̀yin lẹ́ nàmí lórí pé mo sòótọ́ lónìí mo tún á kúrọ ẹ tún ní so àwa là ń ba tàwọn ọmọ jẹ o nítorí pé àwọn àwa ti wọ dáa àwa là ń yàwòrán àwọn ọmọ tó bá wọn á mọ́ ṣe fún wa àmọ́ wa ké ẹ bá kó síbi kan tọwọ́ ọmọ bá tẹ̀ tọmọ bá ka owó yùn lẹ̀ tẹ̀ bá wọn wádìí tẹ̀ lù tẹ̀ fẹ́ pa yóò sọ pé mi kọ́ mọ́ mú àmọ́ tó sọ ma yín máa ń sòótọ́ tẹ́lẹ̀ ẹ̀yin náà lẹ ṣe ẹ̀yin náà lẹ kọ́ pa ìsọ òdodo irọ́ là tó ń torí de eléyìí ẹ kíyèsí ìgbà míì kìí sẹ́yìn lẹ́bọ̀ ọmọ yín jẹ o àwùjọ tá à ń gbé ni torí pé àwùjọ tó kún fún rọ́lá àwùjọ tá à ń gbé àwùjọ tó kún fún bàjẹ́ làwùjọ tá à ń gbé yìí ṣe gbogbo yẹn ló ń tírèèni ara tiẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ níbàámu pẹ̀lú ẹ̀sìn Islam lẹ́yìn náà àwùjọ kún fún oríṣi ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀sìn ọlọ́kan ọ̀jọ̀ kẹ́ẹ̀sìn ẹ mọ̀ pé ntí ìsìláàmù ní kí wọ́n ṣe lọ́dọ̀ tí wọ́n wọn ò rí ntọ́jọ́ bẹ́ẹ̀ lọ́dà bí ẹnìkan ni wọ́n lọ́sẹ̀ gba islam ó wá wọ mọ́ṣáláṣí for the first time tọ́wọ́n ló sì jẹ́ páìtọ̀ tẹ́lẹ̀ sọgbà tó wá wọ mọ́ṣáláṣí wọn á ṣe sọ́láàtì ẹnìkan wọn á wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n bá sọ́láàtì débì kan ó ti jáde wọn ò tí ì parí sọ́láàtì ó tún wọlé ó tún dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn tún ti parí sọlá tún tún jáde ah, ah nígbà tí wọn á parí sọlá tí onítì náà parí tiẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọn á ní ẹjọ́ sà mí mọ kí ló fà á tẹ̀lé ń jáde tẹ̀ ń wọlé tẹ̀lé ń jáde tẹ̀lé ń wọlé ó ní ah iṣó ni ó ní mò ń só ni mo má ti só màá lọ tún àlọ́ àlàjọ ah ṣé kíkò tún yẹ ká sónu mọ́ṣáláṣí kò yẹ ká sódà máa ń ṣe sọlá ó ní bẹ́ẹ̀ ni ó ní ìgbà tó ń ṣe páìtọ̀ <laughs> ó ní àìmọye só tí só bá ń bọ̀ gángba mi tó rí i pé ó ní agbára lọ pé ẹ pé ogó ó sì sọ sólẹ̀ <laughs> ó túmọ̀ sí pé ńgbà tó ṣe pé nínú ẹ̀sìn tiwọn ẹ̀ yẹn náà kí ni wọ́n ń ṣe tí wọ́n ń sọ ṣe orin kíkọ pé ẹ má sọ ni ijó ni ẹ má sọ ni láti má gbé imú rẹ síbi tí iṣó ti wá sínú rẹ so alhamdulilayi ala ni'matil islam torí ẹ rí i pé àwọn kan kúkọ wọn àti ẹgbẹ́ àwa nínú islam àwọn ọmọ òkè kí ló sàn débẹ̀ èyí ti rí tó ṣe báwọn lọ́dọ̀ tiwọn kíni kí ló burú bẹ́ẹ̀ so irú eléyẹn ó tètè bà àwọn ọmọ jẹ́ ó tètè bà àgbàlagbà jẹ́ torí ẹ máa wo ibi tẹ́ ń gbé àwọn ò lè sọ́ra níbi àwọn kankan àwọn kankan wà tó lè sọ́ra ń bẹ̀ ó lè sọ́ra níbi àdúgbò tó ń gbé tán torí àdúgbò ni o lè sọ́ra lọ́wọ́ ìlú tó ń gbé tán torí ìlú ni ṣùgbọ́n o lè sọ́ra nù ilé tó fẹ́ gbé o lè sẹ̀sà ilé tó fẹ́ gbé o lè sẹ̀sà arú àdúgbò tó fẹ́ gbé pé aburú ọ̀pọ̀ ní ilé yìí tó àwọn ilé mi aburú ọ̀pọ̀ ládùúgbò yìí tó àwọn àdúgbò mi aburú ọ̀pọ̀ nílùú yìí tó àwọn ìlú mi tontori ẹ̀ yẹn ọba gbélé kí yẹn wò tani àti tani àti tani ń gbélé o ta ló nílé o sẹ́mi ẹni tó nílé náà influence kò ní fàyè gba àwọn nǹkan míì eléyìí tẹ́lẹ̀ omi ọ̀sọ́ pé tó bá wù kálukú ìní kò sí ẹ̀sà ti ṣe kíni ẹ̀sà ti sanwó ilé kò sí tọ́kì ni tó gbogbo orun àwọn eléyìí ká máa ṣàkíyèsí nítorí ọmọ tẹ́ ń bí àmánà ni àmánà ni tí ọba di pé ọba yíwọ́ tán tọmọ bá fi lè bọ́mọ yẹn lọ́wọ́ tán wàláhì èyí fẹ́ rọmọ tó bí fúnra rẹ̀ kọ́lọ̀ ọba ọ̀dà kò kọ́ sànù wa tọmọ bá fi lè bàjẹ́ tán látàrí pé yí padà bàbá àtìyá rẹ̀ gan ní fẹ́ rí kọ́lọ́ sànù wa sontori ẹ̀ á nídìí àwùjọ tó dáa ìdí inú tó wá kí táwọn mùsùlùmí tó bá ṣeé ṣe fún wa ni kí wọ́n kójọ sáwùjọ kan kí wọ́n pọ̀ láwùjọ kan bí àwọn àdúgbò tuntun tuntun tún èmi ra lẹ̀ kí n pè wọ́n náà wọ́n náà ara lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n náà rà wọ́n náà rà wọ́n náà rà wọ́n náà rà tá a bá pọ̀ ń bẹ̀ ń ẹ̀rì kẹ́ntì ẹ̀sẹ̀ mùsùlùmí tó bá ń bẹ̀ ń kọ́ òní òní fún so Islam ó sì máa lọ wájú àwùjọ wọ́ọ̀dà ọmọ ibi tí tọmọ ó ṣeré lọ àwọn ìyàwó yẹn ni tí wọn lọ bá kò ní sínú pẹrù ń báyìí kò ní sínú pé wọn bá yí wọn níwà padà ṣẹlẹ̀ ìjàmbá anábì ni wal jahl bákan náà àwọn àwọn àgọ agbọ́dọ̀ jìnnà sí táwọn àṣẹṣe yá bí èbú bí kíyanu èèyàn ọmọ dúró kíyàn ọmọ bú èbú kọ́ máa ṣépè wọ́n tó ń ṣẹṣe yá sọ́dà rẹ̀ ọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ búyàn ó sì gbọ́dọ̀ búyàn sàn má jẹ́ ẹni tó jẹ́ pé ọkọ̀ọ̀kọ̀ bú yàn tí wọ́n bá sì bú ọ gbọ́dọ̀ ṣe kí ni wọ́n náà gbọ́dọ̀ bú wọn padà eléyìí pàtàkì fẹ́ni ní máa ṣoṣo yàn kódà tá a bá ṣoṣo yàn kódà ká máa bú yàn ẹnikẹ́ni tó máa ká má di pé ń bú yàn tẹ̀ máa ti ń pọn ilé tẹ́lẹ̀ ojú mi lẹ́ wò tí ń bú yàn táwọn náà ń bú sọ̀rọ̀ kí èbútí wọ́n lè bú lọ́ọ̀mà ọ̀mí táwọn lè dá padà fún un tẹ máa dé èbú kan padà fún ọ ẹni tó bá àlẹgbẹẹ rẹ tí máa ń pọn ọ létẹlẹ ó ní yóò tún á tún ọ wò pé ah lóòótọ́ ni o <laughs> ẹni tí wọn wí ń pa rẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ní tí wọn abórí ẹ dàrú ni ó ń tí wọn á ní kí ni àbó òrórí tiẹ̀ kẹrẹbẹtẹ kẹrẹbẹtẹ so ẹni tí ti ń bẹ pẹ̀lú rẹ kò wó pórí rẹ kẹrẹbẹtẹ rí lóòótọ́ <laughs> lóòótọ́ orí wọn kẹrẹbẹtẹ o so àmọ́ tí wọ́n bá ti bú èébú tó o bú èébú padà àpọ́nlé rẹ lọ́mọ wa torí rẹ kéèyàn sọ ẹnu rẹ àwùjọ yorùbá ọ̀pọ̀ fún èébú kéènì wọ́n kó sẹ́ẹ̀kẹ́ ni bí kudukudu ni wọ́n máa fọ́n jáde ni ọ̀rọ̀ sì tọrọ yorùbá èébú ni abọ́fẹ́ sòfò ni abọ́fẹ́ kú ni kò ní dáa fún yà bí yorùbá ṣe máa bú èébú ni ọ̀rọ̀ sì tọrọ pàápàá jùlọ ẹni tí ń gun mọ́tò tí ń gun mọ́ṣíìnì àfi kéèyàn ó fòwú dìtì àfi kéèyàn ó fòwú dìtì àwọn abú èbú ni èbú ń bẹ́ ń kọ̀rọ̀ ẹ̀kẹ́ wọn ni kọ̀rọ̀ ọmọ ti tọrọ nígbà míì láwọn àdúgbò kọ̀ọ̀kan lálẹ́ táwọn èèyàn fẹ́ sùn tán fẹ́ sinmi ó ariwo kan sọ wá mi ṣètọ́ni ti lu aago fún wọn bẹ̀ wọn pé ẹ jáde wọn rẹ́ fìrì yín náà bá bẹ̀rẹ̀ sí kóòtù wọn pé wọn náà dá tiẹ̀ padà wọn náà bú tiẹ̀ wọn náà dá tiẹ̀ padà àdúgbò ọba sọ ariwo ọba sọ ẹ máa kíyèsí èèyàn méjì o láwọn àdúgbò yorùbá yẹn èèyàn méjì o pẹ̀lú ògùn ọlọ́kẹ́ tó rí jà ń parí ó lè di tìyàn mẹ́wàá ní bóòlù fọwọ́ tì mí báwọn fọwọ́ tì ó náà <laughs> ah bàtáì èmi lọ sọ fún ma rẹ gan sọ níjọba tún ti kiri ẹ̀gbọ́n náà bá ṣe ah so níjọba ti rántó subhanallah ṣètọ́ ni ègbé ráyè jókòó sáàrin àwọn ẹni tí wọ́n bá já láì màkà torí ẹ̀ ẹ mẹ́jọ àgbà ṣètọ́ ni láàyè wọ́n sọ pé ọgọ́ ni ah, ah, ọgbẹ́ni falágbá fọ ni wọ́n ń bú ọ tó báyìí wò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní a kì í fà sọ̀rọ̀ dáràn tí wọ́n bá ti ń búra wọn nǹkan tó máa ń tẹ̀lé ni wọ́n lè rí síra wọn torí pé tó bá bú wọlé ibu tó tóbi tí wò rí ọ sọ pé wàá gbà sẹ́mi ló ń bú báyẹn wàá gbà bàbá sì wò ṣubú láàárọ̀ ọjọ́ kejì ṣé wọn náà dùn ládùúgbò mọ́ ó tulẹ̀ ẹbí wọn lọ sọ pé nítorí ó ti bẹ̀rẹ̀ sí rí ó ti gbà torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ wọ́n wá ní ẹni tí ò bá ti lè sọ ahọ́n rẹ̀ báwọn ọlọ́run bùkátà kọ́ máa jẹ kọ́ máa mú ọ̀dà sẹ́ni tó bá wá sọ ahọ́n rẹ̀ sọ́lọ́run bùkátà kọ́ máa jẹ kọ́ máa mú nàám ẹni tó ń bá sọ ahọ́n tiẹ̀ sọ́lọ́run bùkátà ọjẹ ọjẹ omu omu kí lọ́lọ́run fẹ́ fi ṣe torí pé ọlọ́run ọba ó alghani ghinan mutlaq ònlọ́ba tó rọrọ ní gbogbo ọ̀rọ̀ kò bùkátà anybody but gbogbo oníkàlùkù ńkọ́ ó sọ eléyìí ọkàn ọkàn wà bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé ẹni tó bá ń sọ ahọ́n tiẹ̀ tí máa sọ̀sọ̀ kú sọ tí o máa wéwèé kúwèé tí o máa bú èbú tí o máa tí ọ̀ máa ṣe pé tí máa tí máa ṣe tí máa parọ́ jẹun kò túmọ̀ sí kọ́ lọ́n bùkátà kọ́ mu torí kò sí tọ́lọ̀ fẹ́ fún jẹ́ ṣe kò sí tọ́lọ̀ fẹ́ fún mi kìí ṣe èèmù ńtọ́tọrọ ńtí máa jẹ ní yorùbá sọ bá àwọn ìsọkúsọ nù kọ́lọ̀ ń jẹ ọpẹ ẹgbẹ́dì àgọ̀n ẹ̀hẹ́n torí ẹ̀ inú tí yorùbá máa sọ lẹ́nu nígbà tí wọ́n ní ọpẹ ló ń jẹ rẹ ẹ gbọ́dọ̀ ó kékeré á <laughs> ẹ má má bá sọ sọkúsọ yẹn o nínú àmì pé wọn ò ní mọ àwọn ọmọ ń pa tọ́lọ̀ ni. tẹ́bà ti jẹ́ mùsùlùmí àwọn rubbish nonsense táwọn èèyàn ń sọ jáde lẹ́nu ẹ máa fọ ahọ́n yín má kó mbẹ́ ẹ máa fọ ahọ́n yín má kó mbẹ́ ọlọ́run bá kó tún wá ṣe ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe ń tọ́ da kó sì àwọn ẹ̀sìn wa tó máa ń ṣe ní àtẹ́wọ́gbà kó má ṣe kọ́ tì sí wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọn làwọn abo tí ń tọ́ka sí ìgbà tí alifájàrí ń yọ àwọn rí kán wọn yapa síra wọn àwọn sì fẹ́ jẹ sààrì ṣé aago tí ń tọ́ka sí ètò àkókò rẹ̀ tó yájú pinnu alifájàrí ọ̀yọ́ lọ́yẹ káwọn ọmọ tẹ̀lé ni àbí ètò àkókò rẹ̀ pẹ́jù pinnu alifájàrí ọ̀yọ́ àwọn kọ́ ni pé àti bá àti bí òun kọ́ lọ́lọ́ ká lò gbà tó yẹ pé ẹ̀yin lè ríran ẹ lọ wo àlùfájàrí ni só ti yọ àbí ò yọ ẹ sì lè try gbogbo aago yín yẹn àwọn aago tí ń indicate àsìkò tó àlùfájàrí ọyọ yẹn ẹ lè try rẹ èyí tó bá dọ́gba jù òun lẹ lò ẹhẹn torí pé tí àlùfájàrí bá yọ ó máa ń hàn dáadáa ọkàn jẹ́ pé tẹ́ ẹ̀ bá máa gbọ́n bí títí ń yọ ìní ó jẹ́ bí wàhálà tí èèyàn bá máa bí títí ń yọ ìní ó jẹ́ gẹ́gẹ́ bí wàhálà tí ìbá jí lásùbà àti bá wo bí apá òsì ń bì báyìí níbi tí màá jọ pé sánmà tó ti papọ̀ mọ́ ilẹ̀ tẹ̀ bá lè wọ ọkàn bẹ́ẹ̀ tẹ̀ bá rí ìmọ̀lẹ̀ tó yọ tó jẹ́ pé òkùnkùn ọ̀gbẹ̀yìn rẹ̀ eléyìí náà ń pè ní alifájù ìmọ̀lẹ̀ yẹn ò ní jọ mọ́lẹ̀ ọ̀sán o sẹ̀wọ̀n pé ìmọ̀lẹ̀ ti ń jáde láti inú òkùnkùn ni o yóò jẹ́ ìmọ̀lẹ̀ lódiwọ̀n tiẹ̀ ní gẹ́gẹ́ bójú ọjọ́ ṣe òní wọ́n ń pè ní kíni

wọ́n nígbà wọn àkókò asùrì wọlé àkókò asùrì wọlé nígbà tí òòjì gbogbo nǹkan tó gùn tó gbogbo nǹkan minus ibi tó òjì wà nígbà tó rùn wà látàrí ó túmọ̀ sí pé òjì gbogbo nǹkan ó ti gùn ju gbogbo nǹkan lọ kásìkò asùrì ò tó wọlé yàní gbégbà tó rùn wà látàrí gangan tẹ́lẹ̀ rọrùn láì gbórí sókè lọ́nà tó tó pé tẹ́lẹ̀ bá gbórí sókè tẹ́lẹ̀ fẹ́ wọ́ọ̀rùn fìlà yín lè bọ́ nígbà tọ́jọ́ kan rí ẹ wo ibi tí òjì yín dé ń gbà yẹn ẹ sàmìsì pé òjì yín bẹ̀rẹ̀ láti bí oṣù débi tẹ bá fẹ́ mọ àkókò asù ẹ wàá wo ibi tí òjì yín dé nìsí minus ibi tí òjì wà nígbà tó rùn wà látàrí tí n tó kù yẹn bá ti tó gúngùn yín àkókò asù rẹ̀ tuntun náà. Aleykum salaam. ẹ fọlọ́kọ̀ kan tẹ bá fẹ́ sálò àlá ẹ fọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ẹ fọwọ́ sí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni àdéhùn imam malik gba àtọ́ka sí torí pé àdéhùn tó bá sàlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ à ń tẹ̀síwájú ètò ọ̀sàlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ uthman ibn affan radiyallahu anhu ó ń sàlàyé bá nàbì sí sàlù àlá ó ló fọwọ́ rẹ̀ méjèèjì ọ̀kọ̀ọ̀kan nínú wọn marratayn marratayn nínú riwaya kan thalathan thalathan lédè lárúbáwá yìí sọ pé marratain marratain àbí talatan talatan àfi kọjá pọkọ kan wọn ni wọn dá fọ. aleykum salaam. kọtọ nítorí pé ọjà táwọn fi pẹ nìkan lẹkùnù ẹ̀yàn wà á rà kẹ́lẹ́ bá rẹ́rìn kọtọ. àyàfi tó bá jẹ́ pé ìjọba ti pe àwọn ẹni tó lẹ́rù yẹn kíkẹ́ kí wọ́n wá gbẹ́rù wọn àwọn náà wá kọ̀ wọ́n láwọn ọ̀gbá má àwọn ọ̀fẹ́ má tí wọ́n bá ta ń gba náà yín lè rà àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n á lu ọjà ọlọ́jà nígbàjọ ẹgbà ṣé tó bá pọ́jà tí yín wọ́n gbà the first place inú tí yín ó dùn láti gbọ́ pé wọ́n ń lu ọjà yín gbàjọ lónìí naam aleykum salaam ìrìn àjò lọ síbò. kò yé mi. o ti ìlú kan lọ sí ìlú kan òṣèjọ mẹ́rin níbẹ̀ tó lè máa ṣe kọ́sù tó bá ti máa yí pé wàá ṣe sọláàtì tó pé ogún sọláàtì níbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ò ṣe kọ́sù àmọ́ tí o bá ti ní tó ogún sọláàtì wàá máa ṣe kọ́sù náà. tó bá jẹ́ pé aago márùn àbọ̀ làlùfẹ́jàrí ń yọ sáwọn jẹun aago márùn àbọ̀ rárá o ẹ sì jẹun aago márùn àbọ̀ sẹ́yìn ọ̀fẹ́ sì sùn yá mi ẹ̀gbọ́n tí sọ àbí sọ ni ó lóhùn àwọn jẹ sààrì pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi àwọn wá lọ ṣe solatul fajr lẹ́yìn rẹ̀ kí ni ń bẹ láàrin sààrì tẹ́jẹ́ àti solatul fajr ó ló di wọn téèyàn ó fi ké khamsina aya. òdiwọ̀n tí yóò fi ké àádọ́ta àyà nínú alukur'an yẹn ni ké láàrin ìgbà jẹ sàrì tán sí ìgbà tá wọlé á nǹkan bí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹ pé sàrí yọ láwọn àbí iṣẹ́ àwọn afẹ́ parí iṣẹ́ àmà lọ́lé àbá ti parí iṣẹ́ àgbàsinmi ọ̀yẹ̀ ká ṣàdúà àdúà sinmi àdúà pa àti parí iṣẹ́ tòní sẹ́mi pé ní tó bá fi lè mú wa ṣàdúà pa parí iṣẹ́ lónìí a gbọ́dọ̀ ṣàdúà pa àwọ̀ṣẹ́ lọ́la ní ti mú wa ṣàdúà pa àgbàsinmi a ṣàdúà pa àtúnwọ̀ṣẹ́ padà lẹ́yìn ìsinmi gbogbo ẹ̀bí dà àdádálẹ̀ lásán ni láwùjọ yorùbá ọ̀pọ̀ bàjẹ́ ni gbogbo ibi sẹ wọn màsàdúrà yìí náà ni wọn lè péjọ mẹ́rin fún ṣọ́ọ̀ṣì ìjọ kan fún mọ́ṣáláṣí ẹ wà bó sí wọn àti wọn bá pín dọ́gba gbogbo ẹbí dé àná ni naam aleykum salaam. lórí bẹ́ẹ̀ sì máa ṣe kí ni ẹn gẹ́sẹ̀ lulu lásán náà gbogbo ẹ̀ tẹ́ ẹ bá tí ó dìpẹ́ǹd kọ́lọ́ńkọ́ yẹn máa ṣe tí ẹ bá ti ń tí ẹ bá ti bímọ tí ẹ bá ti fi ń ba wí ẹnì jẹ́ kọ́pọ̀ lápọ̀jù tó bá pọ̀ jù lẹ́ẹ̀ máa fi ba wí ẹ má jẹ́ ọ̀pọ̀ lápọ̀jù torí pé ojú yẹn ó sì máa ba wí títí láéláé tó bá jẹ́ pé ẹnu ni ẹ má jẹ́ ọ̀pọ̀ lápọ̀jù ẹnu yẹn ó sì máa ba wí láéláé ó ti bọ́ lọ́wọ́ ojú ọ bọ́ lọ́wọ́ ẹnu ọ̀dọ̀ ọmọ ẹgbà ẹ̀mẹ́jẹ̀jà ẹgbà náà pọ̀ lápọ̀jù á pọ̀ lápọ̀jù kò ní í ṣe máa bá wí láéláé torí pé nígbà tí bá lù ní lùlù tó ẹ pé ọmọ tí wọn lù bẹ́ẹ̀ ó lè dákú tó wọn dákú títún rẹ́rìn so ẹ lè lọ́ máa wáyùn wípé lónìí yìí o ní sì rí i pé mo gé ẹsẹ̀ rẹ̀ ẹ̀hẹ́n ní ti máa sábà ṣẹlẹ̀ tó bá tí nǹkan bá ti pọ̀ lápọ̀jù yìí máa jẹ́ kéèyàn ó ni gẹ́gẹ́ bí ìjà ń sọ nínú ìròyìn láàárọ̀ yìí pé ó gbọ́n ọmọ rẹ̀ pa yíbò kan ni o kó ọmọ tí èkó dé kínní kan ọmọ sẹ àti ìyá ni wọ́n ń jà ó sì gbọ́n ọmọ lọ́bẹ̀ ọba pọ̀ ọmọ rẹ̀ ó ti gbà pípò náà ló ń lọ ọmọ fa ọ̀pọ̀ ọmọ rẹ̀ tó tí ìbáwí tẹ̀m̀bá ń bọ́ ọmọ bá ti pọ̀ lápọ̀jù yóò jẹ́ ó sì ṣe náà ni yóò jẹ́ ó sì torí pé ẹ̀yin lẹ́ fi kọ́ ọ wípé kọ́ mọ́ máa dun ẹgba nígbà tẹ̀ tí máa lù lálùjù so kò ní máa dun rẹ̀ kò ní máa kó dùn ọ́ ẹ̀yin ọ̀ máa wọ bí wọ́n ṣe lu ọmọ yìí tó ọ̀dẹ̀ tó lọ mú wáyà ńlá wa so títí tẹ̀ ìsọmọlẹ́sẹ̀ kalẹ̀ so ọjọ́ bó ṣe jẹ́ tẹ́ ẹ bá nàma nínú education tẹ́ ẹ bá nàma ẹ jẹ́ kó nídìí ẹ sì má jẹ́ kí lùlù yẹn pọ̀ jù nítorí dáa jù kọ́ má ju mẹ́ta lọ ìgbàtí malaika jibril aleyhi salam tó wá bá anabi sallallahu alaihi wasallam tó ní ká anabi ọ̀ka kí ó anabi ló wọn mọ nǹkan kan kà ó fún anabi mọ́ra lẹ́ẹ̀mẹ́ta so àwọn olùmọ̀ nípa education nínú islam àwọn sọ yìí pé táàbà nàmọ ká má jòjú mẹ́ta náà lọ gẹ́gẹ́ bí malaika jibril ṣe ṣe èyí wọn sọ pé bẹ́ẹ̀ nàmọ nígbà ọgbọ̀n kò ní í gbọ́ ẹ̀yin lẹ́kọ́ ẹ̀yin lẹ́kọ́ pé kọ́ mọ́ gbọ́ àmọ́ ẹni tí a nà rí tí wọ́n á fi lè nà lẹ́ẹ̀kan à yóò pọ̀ òun sùn òun tẹ́ lónìí bó ti wá wà lórí ọmọ náà lọ́wọ́ applicable lórí obìnrin ẹ̀hẹ́n tẹ́ bá fẹ́ yà o ẹ má jọ jẹ́ lúlù lẹ́fi bẹ̀rẹ̀ torí tẹ́ bá ti fi lúlù bẹ̀rẹ̀ yọ ya nǹkan mọ́ yín lọ́wọ́ tẹ́ pé lúlù ò ní ràn án wàláhì lúlù ò ní ràn án kódà yóò tún dúró báyìí pé pa mí kò sì ní sunkún wọn náà tún wọn máa tàdí mẹ́yìn ọmọ fín ọmọ fín so ńgbà tí ọba dùn ó ní bàbà tó lọ yọ àkólà <laughs> téèyàn fi lóko èèyàn lọ́rùn so àmọ́ tó bá jẹ́ pé ojúlọ́ba máa máa lórí pé tọ òun tẹ o òun tẹ o májè ọ̀pọ̀ jù o torí tí wọn náà tún wọn máa máa títí wọn máa máa ju bí obìnrin tí ó fi di kékeré ní májúmájú fojú ẹ gbágiri díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá di pé ojú ọba àràmá ẹnu nígbà tó bá kó fún un pé so tún fẹ́ tẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni so tó náà bá ti rí pé kébù náà wọ́n ti pọ̀ tó bá tún ti pọ̀ ju kékeré ni búyọ̀ ń bú bàbọ̀ òun <laughs> tó bá tún wọn náà bá bá débẹ̀ tí ọba ràn yóò tún di ẹgba hmm, ní máa jẹ́ káwọn mi ọ̀lẹ́gba ń lé bí rùmàlù so bó tilẹ̀ jẹ́ pọ̀ kan nù sẹ́lẹ̀f ó ní kò burúkú ẹlẹ́gba kẹ́ ẹ fi kọ́ wọ́n nítorí kí ni ó nítorí ìyàwó àtọmọ ni tí wọ́n máa ń wò pé bàbá yìí ò lo kínní rí kọ́ má jẹ́ pé ń jọ́ tí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.